àmì á lọ máa àtàkì wọn rẹpẹtẹ náà jọ ìjọ tó ọlọ́run máa ṣe ìkankan lára wa ò ní kúkú ọlọ́run tó ṣe lè ti wà fún wa o ìjọ tó ọlọ́run máa ṣe a neighboring country Australia wọn lọ bá Indonesia the powerful country tó ń fìyà jẹ àwọn ará Timor-Leste àmì wọn máa wá náà jẹ wọ́n á sọ fún wọn pé wo Indonesia ẹ jọ ẹ jẹ́ káwọn wọ̀nyí ṣe referendum wọn kó máa lọ ó kẹ́tẹ́ ti wà lẹ́nu kínní ó tó kẹ́dẹ̀ bring it to an end nǹkan tó lọ́run bá máa ṣe á ṣe nǹkan ẹ̀ Indonesia dẹ̀gbà sí nǹkan wọ́n dẹ̀ gba nǹkan tí Australia wá sọ yẹn tí Prime Minister Australia wá sọ yẹn wọ́n dẹ̀ ní ókè wọ́n lọ ṣe referendum wọ́n dẹ̀ ṣe referendum wọn wọ́n dẹ̀ di sovereign separate country immediately it can happen you must not limit God God is limitless. ó lè jọ pé tá a bá decide and ń lọ wọ́n máa kógun wá kọ́ lọ́ndẹ̀ fún wa láti lé ogun wọn padà it can happen. a lè kó àmì ìjọba yìí.